dọ́là àtúndà ẹ̀ka singapore ó rìdì ó rìdì accountant dá àmúkọ́rọ́ accountant ẹ̀ dá aṣọ tìzọ̀ dá kílò ní àkókò àmúkọ́rọ́ ni dá àṣìbá tọ́ ni course lọ́rẹ́ náà nyá ẹ̀ka nọ̀nà wá tìzọ̀ dẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka náà ó ẹ̀ka náà ó doctor professor dada dá wá múlẹ̀ ni eh ti today nigeria is whom you know ko oda kare ya ke imam o bitu malasin e ka ko iwa nya mu anya wana so ka wari manage bank and that's all wa e sema ko waya hakimia wa sema hakimia ne politics of e kai manufacture nam ko ah vedaka aka Ethical, the national, whatever, whatever, whatever. Any di azaina na azahe. Lakato only man si money meeting do. That one eh, man. Mashallah len. Eh. Azu ni mi ma se. Eh. Ko ila e ka se la na an. Ele di engineer na mu koro e don. Ama we office all. Kamik anyo ah, don mi ni. Farmer. Euro ko on ya kulidi. ayakụwa na mee ni klaasị ụrụkụ ọrịa ka o ribi sábà ọ̀dọ́ ní míyìn dọ́kítọ̀ ẹ̀wọ́ yẹn nílẹ̀ kọ́ ikú because wàrà ẹ̀ka ẹ̀sẹ̀ náà kìmíà this government máa ń ṣe àmì sẹ́mi ẹ̀yẹ̀ ń mẹ́wọ̀ do me make I do you <laughs> do me make God no go vex àwọ̀ Nigeria mẹ́rin. ụlọazab ọ na-agha tụda ere na ọ na-eri dọọ ekọnọmik wọn mabarị bank maneja dahịa ka tototototo tofe apa ọrịa ekwo ilé chosusu ìrọ according to yoruba abẹ́ àrùn múnyà ọdọ hakimi ebi eh, eh. hukuma ene ọnọmin ehe abụọ saudi arabia ya ka kaso ha na abụọ maka ọnụrụ medina saul kọme kasa da mishari anyị nan anyị saul kọlọla ama gọọmenti zai nenye king fahad isa ọka ma ịzọ a ma ịzọ hutu gbori ya kwa erid ọsọ wụhọ du erid dan da adọ dị eri

1996 80s late 80s asị jabir na tụtọ ịzawa agasa ahara enye nwanne ile ihe nọ huzaifi ko al-huzaifi ko abrahman ali huzaifi ọdọ atọ anyị nwanne ile sáfẹ́ amẹ́ríkẹ́ ní náà náà wádé yẹ kúrẹ́ nínú ní ẹ̀nà rẹ̀ ní ẹ̀ iṣẹ́ ní tábàlọ̀ sẹ̀rẹ̀ ká sáfẹ́ dákì wáyé lè nínú ọ̀sẹ̀ kàbọ̀ díkì rẹ̀ tẹ́nu ẹwọ́tọ náà kò rí nígbàrí ní ìsìnká ìbára sẹ̀rẹ̀ ká tó àkà lórí nẹ́bàrẹ̀ máa kọ́tọ́ wáyé dọ́là àti èpè àwọ̀ every month dole na bada ma bada shi bada ma hukuma government wele na ngoza eni tawaf iza mana me mi tawaf eni ka ba za won a bi kin kwa da tebilan e nyuze na ken yake ne juzi zoro ni sa haram wa kwa juzi yo si police ene me uda wa kunye ejo yo no sọ́rọ̀ náà Okay, you ní ká náà rẹ̀kọ́dù ẹ̀kẹ̀hẹ́ àbí saudi mú yìí dáwọ̀ ẹ̀kẹ̀hẹ́ saudi wọn náà ga into terrain ẹ̀kẹ̀hẹ́ ọ̀nyà kònyà is for king fahad and family ọ̀sá lẹ̀kẹ̀hẹ́ jọba. ekehijo uno nenere enyawo King Fahad and family ekehe na odo ekehe ekehe abala eh? and why saudi benye ke and family na wa gụrụwa enehenehebe o mebe nerosi ẹzẹ mọ kakọ akwụ aziki nfa ha duwe wa agụrụ wa o mere mebe nerosi ọzọ onye anyị nne maka kiki nfa ha duwe na nadati ẹnna eri ne jáde nyara kpọ ohu ẹnna eri ne jáde nyara pẹtẹ hẹ eyi nanọ just amani na kẹta alu south. alu saud ẹ̀wẹ́ká all alu saud alu faisal alu fahad that is an ne hidi saud ọ̀dọ́dí saud an ne hidi faisal anamẹ́ dọ́sọ̀pọ̀ ọ̀nà rẹ̀ an ne hidi alu abdulaziz ẹ̀mẹ́mẹ́ yíyan yíyan yíyan al al al al din nan ezunu wa hadi dan na ka wa enyo me yede eruwo ge kikin kikikin inehe nehe be kwe kweche hu man mu wan ka hezi e ya rion e ozi an e man e ya ni kunya le nigeria den se me kure ne enye kure ne no kenyo ne hmm. sáà sáwà bẹ tó sáà sáwà bẹ fàálà sí sáà kọ̀ sáwà rẹ̀ yáà yín gbáka na ní ti yẹ ẹ̀ nà yín ṣingo bẹ́ẹ̀ ni kọ̀rọ̀ náà ìka bá rẹ̀ dọ̀ ẹ́ kọ̀rọ̀ náà ni ní ìṣòro náà ìka àwọn ẹ̀ka ọ̀rọ̀ bá yàn wẹ̀ sẹ̀rẹ̀ dáàbẹ̀ kọ̀rọ̀ náà dáàbẹ̀ kọ́ńtùrọ̀ ya yẹn ní ìṣúyà nìyàdẹ̀kọ̀ náà kama ị kakọ na anya kene ni kọntrol dey ehuru ehi nyeta ha na-ekiri ihe n'odo okwusi hu ni gọọmenti azepụrụ don e dọn nya anyị onye nwere nwụpọ nya a ya mere dozuo mere mere anọdụsọ na nya but azịrị enyi ya nara nye keghị enye nwoke nwa kwe na-etu ezu ama ebe ekwụnya nwụnya ọ̀nà ẹ̀nà ẹ̀kúrò lè sọ ọ̀kọ́ àbàmì dọ̀wà ní mọ́dọ̀ ní àyíṣẹ́ ojú ẹmú dẹ̀kẹ́rà pọ̀nyẹ́kẹ́rà ní ẹ̀kúrò ẹmú ìyá ọ̀rẹ́ wùsẹ̀ ojú ya mẹ́bí ẹ̀yàrá ọ̀dùbọ̀ ẹ̀yà wọn ni ọ̀ka miss kẹ́mẹ́ni jordan dèrè dọ̀rẹ́ náà ojú wọn wì kẹ́nà mẹ́rẹ̀ lórí dọ̀rẹ́ yàn dáhùrí yẹn kẹ́ ya ya wàá yan dà kí ni world court ọ̀hìn rẹ̀ kan dáàbá nílò george anna náà mùkàrẹ́ yìí ọ̀nà ẹ̀kúrẹ́ ọ̀dàdọ̀ ọ̀kà ẹ̀yìn rẹ̀ ẹ̀ka sọ̀rọ̀ nàtí níwọ̀n gbọ́dọ̀ ẹ̀kọ́ dọ́ọ̀nà máa ní kakẹ́ ní ọ̀ ẹ̀ sọ̀rọ̀ yẹn. ẹ̀sìn náà ìmọ̀ náà wọ́n ìkẹ́ni ni ẹ̀ ìfúnwà kárẹ̀ yìí. le eh, anyị ah, kụnyere na nabara taụ dị kụnyere ni mebi era eh, ụja denyere faha dana ka ụja denyere na ụfọhụ 91 gauru onye nwụnụ wee kwuru bie ni ha ụfa ka a ah, nwụrụ dọdọwọ ne ha nwụrụ dee tụrụ kwuru ebuchi zụrụ ka anyị ma arụ ya nọ eh, wọ́n kúzẹ̀ ilé gbòsí ìjọ̀nà wọ́n hàn lẹ́kọ̀ọ́ kárẹ́ ẹ̀gù pẹ̀lọ́ tẹ́mẹ̀ tẹ́ what's happening kò wọ́n wà màá rẹ̀ àwọ̀ tó yẹ kama ní kama ní kọ́mpìnì náà hàn kọ́mpìnì náà kọ́ ẹ̀zẹ́ yìí kọ́mpìnì náà lẹ́gbẹ̀ẹ́ ó ká ní kọ́mpìnì ọtụka adantere dagbasa ina onye ọchọ eto kere ka give him his license alright ọ kúkú ní ìdíkàkà náà ara license tani kọ́ọ̀pìnì tó rí kọ́ọ̀pìnì náà náà dáka bí mo ń rí kọ́ọ̀pìnì wọ́n tó kàrí lọ́kẹ́ four hundred family ọkọ̀ ọ̀nà rẹ̀ ọmọ ti rẹ̀ dọnọ onye kwụ ya atụ eze ahụ darị dị ihu onye nwaanyị naijiria eze akụ moto wee dọka akwọsọ ana na overseas akwọsọ na ana na ewu ebe ya ekwuru ewu n'ụwa ana ịhara ịhịda ike ile ime iji ewu n'osi ọ na-amara ama Anya n'osi ọ na-asa anasị agwọ ụrịọ dọka wa ka bụrụ halaka wa ka mee mmiri mmiri ka ha nọ n'ime da ya nka A na ịhara ewu mere nwaanyị

wanyan wanye akụnyenwu ah, ah, na ngoyi na wanye anyị na nwasa awa ngoyi o minozi ama irisi inepa anyị ede ba <laughs> ah, mazan come to Nigeria come to Nigeria dere anya na nyonka ọla ya ọla ya Ọbasanjọ varọza danan ọla ya Atiku varọza danan mo na abda horai ẹnu ká tí hakimiya ẹnu ká tó di yọrù tán amna ni bi ko ida yin zuri ya zete no ina o yin ta ida ta ni ya yin e e ba because e woro nya amna ni aka ashirkul akbar shirko banye ni mane juwa ne yin nyan yahbitul amal wa ta ku karo ga hano li ta'ala agwai ka anu mun nan ba ka ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوهي إليك ewonto muri falakitare yara tutu yu ko akoto ya mehe wa ila alladhina min qablik dia an kime tutu helena ke dibe duwa ba ke ne kutu ya ni la in ashrafta ewonto muri an kuma wa mi shirku an wannan to da hono dinan la oda kam ono he de ni shirku la yahbatan na amalu omoriko na oheku la lamul qasr la manati heku omoriko okora o ele do ha chukuchuku tisala noko tabitu jon maninyan wala takunanna min al khasirin do ina na ko mihi yawm al qiyama amara kayan tumuri akunyo na ba wa olohun ni shirku ko adaka shehu wallahi wa shirku wa ihi na me o aka ana goyo ashirkul akbar ọ̀rẹ́ kìtánà ìṣirikul akbar ẹ̀hún ní èjúwá ní ẹ̀rẹ́ hóríhàn náà láyé gùfẹ́rù hùlọ́hù òmúríhàn mọ̀jẹ́yàn ilá bí taubati ẹ̀wọ̀ sọ máa yẹ dúwẹ̀ tún bá dúwà hàn náà ni wàtàrkù ṣirikì kúlìhì dùn náà ṣirikì ọ̀nà náà bá bẹ́ẹ̀ dùn náà wọ́n wẹ́ máa kúmẹ̀ kọ́ọ́lá tààlà múlá ní ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا فقد تعالى أمرك إن الله لا يغفر أمرك نما جيبي أن يشرك به قد تذبرون هيك ويغفر ما دون ذلك لمن شاء أما إذا نبوني جيبا أما أدعي سوسا وأتعو دعي سوسا أنه أمره do ahịa bi do ahịa gosu ọmụrịka ọnọma ji ibia ne ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا azọtọ náà ikọ ọmọ mùsùlùkù ẹni nìkan mọrí náà òmùrìkọ onóore na náà kàkà ó nọzẹ onye ngwa bẹ ẹ e wò ìwù nọzẹ dáa ká òkèsọ o àrí ṣé ìwé àṣọ bẹ ni wali ọka ya nika shirku anwa kafir o gahiri ile ile ile ile ile nyi min hal akbar anyina naika obanyan vetro da hun islamin wal afgar danyo yanin ama tobanyan toloyan yajibu al hadru minha wajibu abi ko hun abanin abu tanaka ana daka yoyan abisala bana tun da ka shirku ono banyi wuni ko sore o sore kan ono banyi wuni ko do yoyin ono banyi wuni ko do chechen na'am wa qad allamana rasulullah sallallahu alaihi wasallam pada kitara umul antu sallallahu alaihi wasallam ara azwai an naqula kaya kaka allahumma allahumma wa oh, min ya allah ya he umuri inna na'udhu bika ya fawaitare min an nushrika bika kawsere hu nika ya so sabere weke shay an na'lamu ide nsenya na ya akoye die sibere weke omuri ya ko ise ko sere hu wa nastaghfir lima la na'lam dida ko jewin na na ka ke ya koye ama dide sibe se ile sibe weke rawahu ahmad imam ahmad dada جزنا يكاكاو زوزا أقول أبو لك اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلم نعم so ọ̀zọ̀húra mẹ́ àdúwà wọ́n mú rí sí ṣọ́dá nìrí ṣírkì òun náà àdúwà náà sí ọ̀sọ́sí nìrí ṣírkì ọka masalu man yadu gairi allah okun is kind of counting ni abọ́ na ahí sẹ́fà ìwẹ̀wẹ̀rẹ̀ mọ́ mọ́hìn abọ́ na ahí orí ọ̀gá na òjéǹte abọ́ na ahí jésù abọ́ na ahí niyaz àti tìjáni abọ́ na ahí sẹ́nẹ́ni okun is kind of one is of their similitudes their examples in the quran the way omori look at them yíyẹ rẹ wọn quran dere kọ́ ọ́ lọ́wọ́ ahùtọ́ àlà òmùrùn náà يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنكذوه من دوف الطالب والمطلوب أمرك يا أيها الناس أمرك ما هي ونظر

omori ọka ke fasima wò wá ọdún mori ti ta serious wọ́n ẹ̀kọ́ serious ta abana sire serious anyi di mẹ́mìtì fasima wò ọdún sáré fasami wò ta ọ̀nà bi ta of seriousness mi kọ̀ bi ta of what serious. dórí bàmá salon ọmọdékan náà sí example ìṣẹ́tẹ́ oníṣkà àbọ̀ ọ̀sọ̀ sí wọ́n ni mọ́rẹ̀ àgbáwọ̀ sọ́nà ìṣkọ̀ ọ̀rọ̀ sọ́wọ́ mọ́ra ọ̀rọ̀ sí ẹbẹ̀tẹ́ dọ̀rọ̀ fat sami hula ọmọdékan àgbọ̀ ọ̀rọ̀ húta ni ẹtẹ́ dọ̀rọ̀ o iná lẹ́rí na tàdó òun mi ń dó nílá iná lẹ́rí na tàdó òun mi ń dó nílá ọmọdékan àbísọ́nù wáhìn ní ọ̀bẹ̀rẹ̀ mọ́ mórí Ịsatụrụsanụ ụwa ahịa emi na ọgụgba ọ nịnị. E nwere ịlọ ọdụ ụwa ahịa ọrụ. Duru ọka njọọ ụmụnne. O nwere ka betelen aban na ihe ya ahụ na-akụziri ụba abam wala o weijita ma ọ hụla. Ene ya nwoke iwusi isi. Dọọm ọlịsịsane ka ị na-alọghọ laa yasị ahụ yi and ya bụ masaladị ma ba ụdọchịanwụkwa ụkọ ha. òun kan náà mà yàn hìn dọ̀nà sísá náà kàkà ó èso ni dọ̀nà sí mi àpéjúwe yẹn náà hìn ni má bà ó tuntun bà ó táì bà ó di ọ̀pàrẹ̀ ẹni ewé yẹn nìkan pàrẹ̀ ọ̀má bọ̀ ọkọ hàn àtànáyà àkùbá yẹn náà kò múlẹ̀ ṣáta bá ju rẹ̀ ahẹ̀yìn ní koran ọ̀ mà yàn hìn ẹsẹ̀ ìdúmúrí àṣìṣì ọkà àbísẹ́nìn wà kó rẹ̀bẹ̀ àbúrò yẹn nẹ́ni torí tàbísẹ́nù ẹ̀ka ẹ̀kẹ́ ní àbílọ́rọ̀ wáyé kàrà áhìkà ẹ̀mí náà gómẹ̀ ní abẹ́ ni omorika yìí lánìyà lóko zubab ẹ̀ẹ́bà bẹ̀ẹ̀ nẹ́yìn tún náà ìsì káàkiri create they cannot àti ọ̀gáyìmẹ̀ tó náà wọ́n dákọ̀ wagun abẹ́ ni wọ́n look pale with resentfulness they can't. dɔnku ɛti dɔ jɛ kɛ nɛɲɛ tún na ni kɛnɛ. وإن يطلبهم الذباب شيئا لا يستنكذوه منه iṣẹ́ wa náà lọ́kọ̀ ní ilé kúzẹ̀ ní ẹ̀yìn òun làkàtókù ọ̀ hẹ́rẹ́rẹ́ ìṣẹ́ra àwọn oníṣà wà bẹ́ẹ̀ ọ̀ wọ́n lè lè ṣe kú wẹ́ẹ̀yìn òun dọ́ iṣẹ́ náà sí ẹ̀wọ̀n ẹ̀yìn tó sì dòwọ́ amákọ̀ọ́ dọ́wọ́ rẹ̀ máa never say it ẹ̀ àwọn òun dáa ẹni ẹ̀dá ká kó wà bẹ̀ ọ̀ èkó àbísánná là hẹ̀ kàn ẹni ẹ̀dá ká kó wà bẹ̀ ẹ̀nẹ́ rotúnisì kúmọ̀ ìfìọ́rọ̀ wà nínú sẹ́ni ni àbẹ́ ẹni lẹ́nu rẹ̀ kẹ́ni ẹ̀yọ kata tó lùsìlẹ̀ ẹ̀nà àbúwòlì ṣé ìwé náà ti jésù ọ̀nà ọ̀tà tí táwọn sáré ẹ̀ bá gọ. ẹ̀rọ sọ́nà là hẹ̀ kẹ́ àtórí àbẹ́ ẹ̀nẹ́gó dẹ̀ máa ń sísá sẹ́dẹ̀ yàrá ìṣẹ́ àrùn náà nǹkan wà rẹ̀ ẹ̀

ìhẹ̀rọ náà ní wọ́n làbẹ́ is part of ìsáná hùn ní wọ́n bẹ̀rẹ̀ àwọn then ṣé ìwé iṣẹ́ onye nkú àwọn okù ẹ̀ ọmọdé ìṣẹ́ ọwọ́ bí náà láyé sọ́fìn ẹ̀lẹ́yìn ọgbọ́wà láyé stọ́nkìzúhù min láyé stọ́kìlìsúhù min ẹ̀lẹ́yìn ìnẹ́nuwé dọ́ọ̀bá ni mahùn wíṣì wájú mẹ́kọ̀ọ́mọdé yìí shahidul islam sayyid kutub rahmatullah alayhi ini fi zilalu qur'an je tuma na no kai an se me ko muri yi oko abai abol na hani e na read science usire especially en mala in senen these people na na ka eh they are they are specialists in the animal science animal production ok isi iri nan weke isi kwọrọ ọrụ iri náà ni is modified mouth part eh, mouth part mouth part go mouth mouth part of òun ẹ eh, don modify into what beak abẹ́ àwọn mouth part of hesaminde isi head mouth ọ̀sáyọ̀ proboscis kó wẹ́rí proboscis ẹ̀ nànà is all is chemicalized anything náà ọ̀nà ọ̀man touch doors dissolve and there is chemical change or take place in chemical change reversible or not reversible ko any physical change or reversible eh chemical change yeah example why reversible or irreversible reaction on you look at it why can you look at what now dano dano diesel yon ko why can you know you don't need to do dey yin o to re kwa re mo Ana anaghị akwụkwọ anyị bara ma dọbi kristal fọm dọbi very pure wa anyị ọ were emeto shuga ko wa anyị ọ were meto to petrol eh petrol ka hini nyanzo kunyamedo petrol arema awe itani nona kuhine we itante wine iji petrol to boiling point and don evaporate that's all kó <laughs> ló fẹ́ hóra fractional distillation abọ́ ẹwà ń sábà mà ẹ̀wọ̀n fractionating column náà ayé akọ náà

That's possible. Now, where in a nuti is modified. On the end, it's a reversible. It's Eh? On a showman, no, even on man, a pattern. On my father, both deserve our own. I got them on a car. Wa akwụsị onye infraction, column, e ekunyenga him into fractionating column ọ ekwuo so anyị fraction of this fraction of that ete dọkịta ụfa tọọlịbụ ọlịmatụnụ ọdakumikene ẹ̀wọ́n e náà hìsà ọdakumikene ẹsẹ̀ e ní wà e ahịsa atọọlịb ẹ̀dẹ̀ náà hìsà ẹ̀wọ́n náà hìsà cewa na cewa na rẹ kùmù fún ọrọ ọnyẹ wúdi bìíza dọmọdéka akùmù ẹn òkọ́sẹ̀fẹ́ ẹ̀fẹ́ sọ̀kà sẹ́mìnì dọ́wọ́fà tọ́lí wọ̀lùmọ̀tò sámi òkọ́sẹ̀fẹ́ ẹ̀fẹ́ sọ̀kà ọkà yòókù ti gbogbo ahùn nurse jami'an ọkọ̀ mọ́rí wọn àkàrẹ́ yà abánahẹ̀ ní and yẹ sami òun lè hazel masali ka inna haula'il awliya ọkà in rẹ̀ kú wòlí ẹnu àhìn náà dọ́wà tọ́ dọ́wà àhíwá wọ́n ṣe lè ní dọ́wà àhíwá dọ́wà wọ́n mọ̀rí náà wọ́n sọ̀lìhìn àtọ̀lẹ̀ kúmúkúmọ́ náà kẹ́ dẹ̀ righteous very now not them o mọ̀rí ẹ̀ nẹ̀rẹ̀ hin wọ́n gọ́ ìrì hin na ti na inda shada'id ni la yastati'una oh, an yaf'alu dhalik umriki ye niyo ken nenyan nenyan eh, me zuwe kemin na wa bal hum ajizun bal hum ajizun umriki enne komini ke me they are very weak enne kumporo e eh, komi ajizuna an yakhluqu shay'an min al ma'luqat e eh, kumbo e wani inu inu no mori ti periwinkle o yeko periwinkle ti ise e? na ke ya kunye mu wai kan jine wai hun si eh ne mutuwa eh kazubab akanan kisi wa idha arada zubab ijisi yo lesi an yaslubu shay'an min ta'amihim kan n'isi sani sai hun ni sore ne aw sharabihim aw kan yi sani sai hun na ehu hụ yastati'una an yukhallisuhu min enne na keneli je kasore da ẹ máa tó wà náà ti dìdọ́ dé ni ọ̀rọ̀ àṣẹṣẹ́ fún mi. àyàn tó hù nínú má ọ̀rọ̀ hù nínú ìtọ́ ní ìdílé àyẹ́ tó náà ẹ̀nẹ́ ẹ̀yẹ̀ ń tọ́ ọ̀hún rẹ̀ because ọ̀rọ̀ ìdìzọ́. وهذا الدليل على ضعفهم أو كسان أو بينه لا كسر إذن يقومي أمريون إن أمريون أو كا أو eh baina kun kana umuri akonko fakana kama arada umuri kunyoga ka isi isano bo wale shona to ha no merea di jon mota yi do no isano ni akona isano wo to umuri no gogo akoba nka e usa na umuri si obere go back to natural form go na ham and come me nyam kaya de nesuke go back to ni jo ha no renyo he people like that don't worry i'm here orí ara àbá nà ábí ọ̀rẹ́ ti yà ní gbèsè wúrí yàn náà lọ́mú lè ṣe wọ́yàn náà kí wọ́n ní ábí ẹ̀yàn ń máa ní. so ọ̀sán ni berlin ọ̀sán ni rúbí ẹ̀ kí sọ ẹ̀rẹ́ náà ni they are weak wọ̀dọ́ àti dubat àti iṣẹ́ ni wọ́n tọ́ ọ́n lè weak. فكيف تدعونه من دون الله oh it's possible now ko wa hewa ne na wa remo mo ni en ẹnẹ́rẹ́ ẹni wọn gbọ́ ẹ̀hẹ́ ẹ̀fẹ́ wọn ẹ̀nẹ́ àná déètì èrè wọn ìhun ẹ̀hún kátìsì ordinary it wàhádàn mẹ́sàn ọkàwéré ẹ̀wọ̀n àpéjúwèrè ní mọ́lì tìrán fíhì ìǹkarùn ṣèdí iná ní mọ́lì tì yíyá tọ́rọwọ́ ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ àlà mani yẹ́dùn gẹ́rọ̀lá minal ambiya wal auliya bóyá tọ́rọwọ́ serious ní dọ́kàtó mọ́lì yẹn wọn isan wahin na bo ina al'ambiya o da ka ban ne binye wahi wa kanya gwane on to mun ke sai a ka han to ka bla ibn abbas fa idza fa idza sa'alta fas'alillah wa idza sa'alta fas'in billah aw ka ka idza sa'alta fas'alni aw ka idza sa'alta fas'alu bi jahi aw ko ka ko to banyam do wa wa wa ka ka muri asu sound e eh, wo to hiyo muri yao agu kujua kusaduka Allahu akbar ijuti ni iyaka iyaka naabudu wa iyaka nasta'in wadaka iyaka bijahi nabii Muhammad naabudu wa iyaka bijahi Muhammad nasta'in iyaka naabudu wa iyaka omori wono address as second person abe awo nto muri kai with dia for muri and ya show muri kinzoi second person so da hito sa قال الله تعالى وقلنا نمدعك example lezi nene sa ai mere himi yo muri awaka ni ko ono ko ni zo se example ni eh, be ai o se ro be dai e ba ke not be ni oka lahu da'watul haqq lahu da'watul haqq والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء لا يستجيبون له بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في الضلال أمريكا له دعوة الحق أي سنة هيتك أبي نقمه أي سنة هيتك سلم هون يمكتا أنا بإذا زان أي نبي أمري أمري هنين دع هيتا أهيوكا مقمه هيوكا سلم هيوكا سسنمين

dọ́mọ̀rí eh? ka example ẹ̀ ni wọ́n ni wọ́n ilà ẹ̀ẹ́ni capacity cafe ọ̀nà màntànúwọ́ kànga olúwom wọ́n lùmọ̀rí ka tí kàga ọmọ mi dọ́mọ̀ bá àfẹ́tọ̀ bá àfẹ́tọ̀ dọ́mọ̀ màntànúwọ́ yìí kó ọ̀nà stretch hand down cafe ilẹ̀ lùmọ̀ kọ́nù kéyìn ó bá yẹ fi ní èrè yìí kó bẹ́ẹ̀ ẹ̀ bá dẹ́ ẹ̀yìn hílẹ̀ bẹ̀ ọ̀. ìyẹn náà sọ̀rọ̀ na ìlú na fún yọ́n tẹ́lẹ̀ bẹ̀ ẹ̀wọ́n náà yẹ̀ bá owó orí kì ọwọ́ orí túmọ̀ kan náà ka ìmásàlù ha very very very very how technical ọmọ yìí domine sọ̀rọ̀ ọ̀nà náà hẹ ẹ̀ takriri ya eh, takririya and somebody is gonna establish then both and one كباسة كفيه ونتنه كف عينيرا إلى الماء نكني ليبلغ فاه ونسيجا وإننا أتوني ساي أتوني فاه بمعنى فمه mi mana wọn nafe hɔl ɔɔ yi ko because lenu famu ara yɛ fu ɛn ɔnà wòle ɛrɛ ɛnà awoyewo ɛɛ wàmà huwa bi baalege. amma da wani yau da su tuwa irin ɗan gore han <laughs> wa ne kanga na kan yi ẹbí ló bá ṣe dáa a ibi àwọn pọ́ǹpù dúró ètò ọdún ọ̀ka hù ló máa náà tàn jini ní lókàtọ̀ ẹ̀yìn lórí mi

ọ̀yí wọn náà àyọ wà ní ẹni sọ́lù ilẹ̀ ilẹ̀ eh, fẹ̀dọ̀láàl ẹ̀rì jòzó ìbù sọ́lọ́tò rọ́d àwọn ọ̀nà ka ọkà tó fi dùn hàbí hìl àyà àyà nàn ọ̀rọ̀ àfẹ́lúkà annabdo àá kìdọ̀rọ̀ ní alẹ́dì àdúrà alẹ́dì hìwọl ìbàdà àdúrà náà ìkọ̀lá mẹ́ Eh, ẹ̀yìn àmà àjò wọ ọ̀rún náà gòrò dókítà gbọmọgbọmọdé àbẹ́ àrọ̀ ọ̀sán náà rí ìbàdà àmà ẹ̀yìn àmà àjò àti kẹrẹ ẹ̀dẹ́n dù ẹ̀dẹ́ náà ṣíṣe ìkà ẹ̀kọ́ ọ̀nà ẹ̀kúrẹ́ ọ̀ náà rí sọ ọ̀nà wà kafiri kyome wala bali kafiri izizo ana mukomuna ka wa madu au kafirina aka da wasa na bi ibada ka ana na fero ko yajibu an yakuna lillahi wahda wajib babu ni kizoi ay komunion nyakene abban na wani kai ai zasu hawa wurin mamuri la yantabi'una minhum enne nyam fanene ere hunu benne wala yastajibuna lahum bi shay an kuma enne mun yaji tuwe in sana hawaze masalahum fi zalik example ni afejuwe ni inene no masalu alladhi yakifu tarfa al-ay tarfa al-bayr wa hadman kauna je utu tikangan liyatanawala al-ma'a minhu bi yadihi na madatan wako onu onu kinyi na man kanu ngoni ni kanga anake kanga kusona mineri e utore huya dumasi ukenyi bijaoni kanga na ka wa muwon ah liyatanawala alma' minhu bi yadi uwa no sikenyi hunan fala yastati de de por ota na por le bazukenyi example lene wa qala mujahid rahmatullah alayhi mujahid one of the best students of who ibn abbas abawa doka enwere na yadu ulma <laughs> abilisani oko yi ehe da ahenyin da si rara ndo na si henyin wa yashiru ilayhi da akwata nuhe nke nyibe maka o fala ya abada zakarahu ibn ibn don muri su zama kare turawa da sun ke alladina ya duwa na gairu Allah a bana yanzu sai wani mummuri ki sai ne bil kufur zaka yana be kafiri wa anna du'ahum dalalun ka aduwa ne bi dalal bana yanzu ke eni ne to hobi fi qawlihi ta'ala in re ko فاغذر يا أخي المسلم أقوى ما هو زابه وهو مكوناكم لي أن تدعو غير الله قوى أسوله إذا تدعو مري فتكفر وذور كافري وتدل دوه أعاذنا الله من الكفر والضلالة أبونا وهاي هون كافري تعني وإيه وادعو الله وحده القادر وادعو الله وهي مري وحده ونكنه القادر أنا يكون من كسان من القادر الله حتى تكون من المؤمنين الموحدين هو هنا أنا يكا أدو دايب إذا الموحدين دايب أهل التوحيد أنا يكا يهيكم ولم يكن لا تكون من الكافرين الضلالين دو عين انتهي المؤمنين الموحدين جعلنا الله وإياكم من المؤمنين الموحدين ووفقنا الله بالتوحيد ووفقنا الله بإيمانه والتقوى ونسأل الله تبارك وتعالى أن يبارك لنا فيما درسنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه إن شاء الله تعالى آه مهنة فتاكي إذي إذي إذي تجاجنا